من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أما بعد السلام عليكم ورحمة الله وبركاته إنني أشهر رمضان نلوغون يوم الفرح ìgbọ́dọ̀ 1437 bàdàn hijira oṣù yẹnihu july oṣù kí ibi ya mẹ́rinhu lórí kàìní ni ọjọ́ jùmọ́ ìrọ̀dọ̀ 2016 karatuwa ìní ni àkọ́ àná ayá delita yọ́gbọ̀mí yíyọ́ mẹ́fà èfì súrọ́tùl bákọ̀rọ̀ الذين آتيناهم الكتاب أعوذ بالله من الشيطان الرجيم الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون نعم الله تبارك وتعالى علم الذين آتيناهم الكتاب ملا بكر تكدوا يعرفونه كما يعرفون أبناءهم mashi mumuwa nibi fa abuka da takada ma mashi mumuwa nibi dabalu kuma mama mama yi eh. wa inna fariqan minhum ama o kayuma la yaktumuna al-haqqa ma sha digaskiya ma ja o kayuma ma sha da gaskiya ma da wahum ya alamu ba mu da mai gaskiya la tafi ma ruwan yayi Allah akbar Umar bin haka Abdullah bin Salam yanihi e ma ne bi dabal ke mo ma wai yini wallahi ngi ma ne bi dabal ku ngi mo ma wai wa akthar ngi ma ne bi tulida aliko to tudale ami ahlul kitabi ba ma ce ma ne bi ohun ṣàmì yahudu pàmì nìsára àmì jews pàmì christian ma ṣe mà níbi ẹ̀hùn tí ihò takàdá ìmọ̀ bá òyìnwé àníbìdé hùn ihò takàdá ìmọ̀ ọ̀là níbi ìyàwó dé hùn àmúdá ẹ̀lẹ́ ọ̀là níbi dúkìdí ọ̀takàdá máa yín pàmkó palu òyìnwé àníbi dúkìá màkídé ọ̀takàdá máa yín mamu kokpalu taka ne joni gonugo duhu mala gambe ngele kokpalu be mo taka da mate ene ke asukoro le pa ko chaka o yile unje ene kuma do akini paul ni shen ke gbo ama joji kuma ko la paul ene kuma do paul gire ba ohun yi wa da dini iya adini ne sara adini ne bi isa dama ene ola ne bi isa ngun shitani akuyabo àtàkì àjùjà kọ́rọ́ dákò jà ma yẹ lójí ń dákì dábà ìjì rẹ̀ tàbí a máa dínà níbi ìsànkwàní ọ̀rọ̀ ọmọ ọjọ́ ìwọ̀n dúdú rí ọ̀rọ̀ ẹ̀kà kí ṣe ọjọ́ ìwọ̀n du rí ìyà máa pàbá ìwọ́n nẹ́nẹ́ ti dúró ọgẹ́nẹ́lẹ́ ọ̀tà abójú àfún àdìgádàdì ashika dini ya kanya inea uliatuke makuma ya vyalibi kama papa kwa yakola maiba unganyu ile msahaba debi uliataba dima makola ma kola ma gusherinyo e unguja yawa abla bin sabaye ne yake gwa goro e unna kanya yawa nyuja takwa dama papa kwa bidi adini kuma do shi afegbon ni kagboji ma ma do azekzeki yan nigeria mi ma ma si ngwo onye dudu abayoyi to ọ ile ola abdullahi bin sabai gidan ile wa a ka gini iyo takada bible a ce ko ola nibi dehu ola nibi abudu ma jaka kwalu iba inebo ko yongo do ma yuma ko ma di kwalu kwan to ba ko mẹ́lọ takada báyìbùlù tí èyàn mẹ́yàn fún mẹ́kúlù nínú mẹ́wọ̀ mọ́la fún mẹ́gbù mẹ́wọ̀ mọ́la torúkú mẹ́gbù torúkú mẹ́gbà torúkú mẹ́àmẹ́rún dìde hùn báyìbùlù yìí kò mí nẹ́ ojú kọ́ lémi ọlójúlù yìí sọ́lá kàánú báyìbùlù kò mí nẹ́ ọlójúlù yìí sí báyìbùlù ọlójúlù yìí mẹ́jọ kẹlẹ́ àkọ́rọ̀ àgbàdé jìdẹ́ pé jìdẹ́ ẹ̀lẹ́ àkọ́rọ̀ àgbàdé pé jìdẹ́ baịbụl eweta n'ịla gị na-aba gị ezoto na jiji na ego ụta mkpa emegide li ọlụju ugwu ji nwu oyi gị tọgba mitegide ma dọa akin n'ihe king james version de alikom king james version de revised standard version dɔmɔ tɔ ami baịbụl emi jigide eyi kegbe ju ali ɔwɔ yaa emi olululu rẹ ee ami bible gị abudu kumaru ọlẹ́mí ehun kumaru ṣùgbẹ́júmájà ehun yẹ bá ẹ̀wọ́n náà lé òjúwé alẹ́bí sọ́lọ́láwọ̀ na wọ̀sẹ́lọ̀mà ẹ̀ náà lé ehun kọ́ káṣùjú ehun kàkàrò tó dábì ṣe máa skúlù ààbọ̀ ṣe yìí ẹgbẹ́ abẹ́ ní kàkọ́ àbọ̀ akọ́lọ́ ẹwu ikú wà rẹ̀ ọlẹ́mí mọ́mọ́lá máa kúrú bẹ̀ẹ́nẹ méjì ẹni mẹ́ta wọn mọ́

ẹ̀lúgbó tó dáálẹ̀ ẹni ọ̀gẹ̀ tí a kọ ẹ̀sì christ ẹ̀yà ẹ̀kàwà àtútọ̀ wọ́kẹ́pá wàánù us ẹ̀mù wàánù mẹ̀nà kama ndị alú àmẹ́lá ń tún ẹ̀lẹ́ àmẹ́lá mẹ́nà kama kómi alú mẹ́yẹ́ ń ya albi aliji ala ọka gị alụ ibe bụ ịhụ ma e amụ gwudu nwa ma edoma abụọ makoyani makoyani akịtọ takada baịbụl ikwe nụ inye edomo idugi achi tọ ibuko bitronomi adịghị ma ọ chaka ikpe chi maruta yunen tó dé ilẹ̀ ti new testament dịgịtị nchi ma afi afi mati ilẹ̀ chi aka dị revelation but eke ekirukuru ya li election from genesis to revelation gị laghachi ee eh, kawa gị ni wee baịbụl eziti ọtakada uche enyoyi deuteronomy wee mbiti hele deuteronomy chapter 18 verse 18 kwu egbanwe mgbọda enwa m aka mụ deuteronomy chapter 18 verse 18 ọnụ ọgịgide echeta ala ahịa dị kotuta 18 18 dị ẹwọ maka ọmọ ihe deuteronomy chapter 18 verse 18 ẹnkọjọ ka ọmọ nwa anibihi musa alayhi salam ẹ e. anibi musa wọn ọjọ akọla wọn ọmọ yẹn ni i will raise up for them a prophet like you from among their brethren na anya ada anibi kakwani anibi eke adabele ka uwe musa kwe ha mọ ma ye ma ohun mi ada níbi ẹlẹ kú ẹ and will put my my word in his mouth omi anya dùkọ̀lá mi ní àrùn tàbí kọ̀lá yìí omi anya dọ̀lá ní àdébì láàrùn tàbí kọ̀lá yìí and he shall speak to them all that I command him ọ̀là ẹ̀kọ̀kọ̀ mi mọ́dà dùn tàbí akọ̀lá yìí akọ̀lá kò yí kọ̀lá dùn. na ya da níbi and it shall be that whoever will not eh, and it shall be that whoever will not hear my word ẹnẹ dúkì kẹnẹkì máa gbọ́ mi which he speaks in my name òun sọ lèé mi kẹnẹ ká ẹgbàdúkì akọ̀là rẹ̀ ká I will require it of him. Alukumi anya jẹun kí náà kọ̀là anya kọ̀là mi ya yà náà ka ihò dé aka yìí. Ọ̀làgídẹ́ àkà náà ka mẹ́mẹ́ lẹ́kọ̀ọ́ bí akọ̀là yẹn lùkùn dánù. Tọ̀ gba anya ka e Moses mo yọ akọ̀là yẹn lẹ́dọ̀mù. anya dùn na وغني لك هكذا بون هي أحمد ديدات رحمه الله a لك هكذا بون أحمد ديدات مو بوغني كده بيوين وكيبا إيبا باكو شكا wọ́n dídà tí ẹni ẹ̀wọ̀n yáka mọ́dọ̀mọ́dì Ya ẹ̀mkọ yáka mọ́dọ̀mọ́dì ni ẹ̀ àkẹ́ àyà di christ anya ẹni tẹ́mkù ńlẹ́ máa gbé ní hùn yọ̀nyọ̀n kú ẹ̀jẹ̀ dàbí wọ́n na la ka kɔ yɛ kama a dini ani bi kɛ dabu wɛ musa ani bi kɛ dabu ee ani bi sa daba ani bi musa lɛ yɛ yi ɔn na du ani bi sa daba musa na ŋɔ dida tiɛ na yɛ si toro kɔ ani bi di sa ki daba ani bi musa na ɛŋ si da eyi o do fi moses had a father and a mother ani bi anabi musa ce na ta ya ni ṣeun ga ya ju ga isa alaihissalama ba ohun na iye kete ne ọ̀nà yánà níbi ìsadábà níbi ìkọjú àti àtùkọ̀nà àbáyọ̀ yìí a níbi ẹ̀yàgà muhammadu akpa ẹ̀yìn yìí dábẹ́ ní àkí mohamed yíò alẹ́mọ̀já kàrẹ̀rọ tó dóòlù àkíní omi na anya na nẹ̀mú mẹ́fà i will raise up for them a prophet like you anibigi dábúwẹ̀ anibi musa na dùkwà ìwúma musa nataniye isa na isa niye iya natan iye mune ṣẹ́nkọ̀ ìṣájú wọn àpáyùn ìṣẹ́yẹ́ nìyí

anibi isa anibi musa kwa anibi muhammad sallallahu alaihi wasallam amabiola ma itudu alku ma bio ma ogele ma atako ti boya tati mudi hun ma bima we ha ke cha korojo abeke cha njoshi ke ka i amado oyo chata ni oyo je da ti tọ́lú má dàtí kóhun torí kúmá kíkọ́ ní kẹlẹ́ dàtí pé wọ́n tábù má bí bẹ̀gí dábà níbi musa tọ́lá níbi musa ọ́ ní kẹlẹ́ dàtí pé yéhùn tábù má bí òun yìí ọ́gẹ́lẹ́ ọ́ ní kẹlẹ́ ikú má dọ́ra kíni abdullahi ohun ìdàtí pa á nìna tábù má bí ọ́ sọ́lọ́lá àlẹ́sọ́lá ìyá tí ni wọ́n yí wọn kì máa wọ́n jẹ́ lẹ́nu ìyá tí ni lùtẹ́ ìjà ẹ̀ẹ́ta má kẹ́ àwọn ẹ̀kàdọ́nu òun àwọn olùdíwẹ̀ kẹta ń wẹ̀ Moses and Muhammad married and begot children. Anabi Musa alayhi salam ṣe nọ́yà, Anabi Musa ṣe nọ́yà, Anabi Muhammad ṣe nọ́yà, Anabi Musa ṣe nà mọ́má, Anabi Muhammad ṣe nà mọ́má, ọ̀yà mú nínú Anabi Isa ni. Jesus Christ àwọn ṣe nọ́yà. Ẹ̀yà kẹ́ àkẹ́ náà. Tọ́jọ́ kì máa nọ́yà, ọ̀nà yá ìdábà Anabi Musa làbáyé. maka emegide ọla anya gidi ihe aṅụ nri nwa mụ na edu gịnị gị yie ahụ nwa ọrụ e ekele nwa uyu ekele n'ihi moses and muhammad were accepted by their people as prophets of musa muhammadu ma gbanyi nwa musa ale muhammadu awon àwọn tse namu ne o ya ne le ama ani bi a salama bon ko bon do aka le bi ka ka le ko ka wole le ama ma ko le ma ko ma ma ko ma kwan ma da ni musa kwan abo yo bi musa yo ku jali abo bi muhammadu ya le ku ma yo ama de ba mu pa ba ka ba padà ní ìbùsà kàbàmólì gbọ́dùn kàbàmólì tó dálẹ̀ òun pẹ́ nígbìrẹ́ maṣàlù fi ti pọ̀lọ̀mọ̀ ní anẹ́bì musa ṣáájú ọgbẹ́ ní ṣe ojáàlẹ̀ tágìjà níbi anẹ́bì muhammadu olúgbòrò ẹgbà kìdílà ajọ́ múnàdúdú ẹgbà ẹ̀rọ of heroes àmàjọ pé làmàtàjọ òun wíjú kọ́lọ́ ọ̀fẹ́ prophet nínú àti káwọ̀ ìjápa ọ̀rọ̀ ẹ̀rọ tó dún lábẹ́ méjì yẹ òun yẹ ẹ̀wọ̀n lẹ́sí àpáàtùrọ̀ àwọn méjì sáfẹ́ ẹnẹ́mẹ́kú ìjìkìlẹ̀ abómìnìyà sàbókẹ̀ ní kíkọ́ àkàkà bókùnmà àmẹ́nà àlẹ́bọ̀n àlẹ́bọ̀n rẹ̀ aya ikete the book of deuteronomy chapter 18 verse 18 gẹ̀rẹ́ ikete bá ìṣẹ̀bùmẹ́gbẹ̀kùnmẹ́kọ̀ọ́lá gẹ́ àti ní ayé ìyá ọ̀rẹ́ ti gẹ̀ ara bẹ̀tẹ̀lẹ̀

kakini hi anibi leleba ya anya chemda anibi lecha anibi ki anya kola eh kola du ki anya ka si hodumi anya ka ya anya kola e hodumi enwo le bi ah Deuteronomy chapter 19 yeni ya anya kola e hodumi anibi sallallahu alaihi wasallam ayo de chakola ẹgbàdúkì anyá kọlá ẹ anyá gbẹkúlùwọ aláwọyẹ ní bisimilahi arrahmanirrahim iṣẹ àfáàtì anyá gba bisimilahi rahmanirrahim kọlá dúkì akẹwọ ọdún láàáyé ẹgbà kọjọ ìwà àìṣirú ẹgbà lẹtàkì akọlá yìí òbílẹgẹ ọjọ àwọn dùjú ẹ àníbìlẹkì anyá wa ìyá àwọn dùnmọ níbi musa ẹlẹtí ọtakàdá isaiah the book of isaiah chapter twenty nine.

ene de annabi al-ummi annabi ene ki ma meju kon ki meju ban ma ya taka da sayin en kuma ya kan ja kini e gba du kuma ya taka da lawo ko do ko ro ba en kuma ya kan ja and he says ene ki ya do taka da lawo ya kawa kini i am not literate umi meju kon meju ba ọlẹ́gbẹ̀rẹ̀ ti yíra bẹ̀kí tẹ́jú gẹ́lẹ́ dábàdá yẹ kùránì suratul alaka ọ̀gbẹ̀lá fún jìbìrìlù wá di kùránì gánibì yẹni ikra bismi rabbi kallẹ́dì khalaka yẹni ma ana bi káàrí omi mejú ban gba yẹnu mejú ban ọ̀làlẹ́mọ̀jọ́ kàìmẹ́rẹ̀ yẹni and he said maka n kàkí gbaba yẹni i am not literate omi mejú ban aligo tɔ yɛlɛ mu ju ya nebi imo ka dodo ɛŋɔ le ti o taka da o tse nyɔ iyijɔ ni o jɛ kɛgbɛ fa ɔma ŋa kɛgbɛ yi tɛ kɛgbɛ ta the book of john chapter sixteen chapter sixteen verse twelve to thirteen. yẹni aka ọmọ yẹni hi book of john chapter sixteen verse twelve yẹni hi i still have many things to say to you but you cannot bear them now anibi sa akɔla yi wa ya kanga bo ye ni namo la ye bo edo mo ketu gbogbo nga kanga mɛta mɔtamɔ lele tɛ ŋu kí bɛ ní ké gba ìdí rɛ nu ọlọ́wọ́ mẹ́rin mamdu ayọ̀ akẹlẹmẹ́nike gbàánú ọ̀làzẹ̀ká èdù mamdu ayọ̀ akẹlẹmẹ́nike gbàánú I have so many things to tell you but you cannot bear them now however when he the spirit of truth has come he will guide you into the truth for he will not speak on his own authority eh? he will not speak of his own authority but whatever he hears he will speak and he will tell you things to come. He will glorify me, for he will take off what is mine and declare it to you. Allah Akbar. Shukran Gaidanu. Takada ni ene la nyawa. Ani bi ele ki anyawa iba. Ani bi ele ya ungene nkunga ka ani bi anya ka ngame ki. Ani bi ele anya ka ngame yi. Shonke ani bi ele ya anya kola ngame ba. ohun tí a wù yóò gẹ̀ẹ́sì akọ yẹn ló kọ́ àná yìí ìyàbá ọ̀rọ̀ pọ̀pà ohun ẹ̀yà ká torí ìṣe àpọ̀là pọ̀ léwu yìí dára tí a máa ń gbòǹgbò bẹ́ẹ̀ ń gbé ìkùrọ̀ àná kọjọ́ káwọn àkíní anábì sọ́lọ́láhù aléwọ̀ sálàmù ẹ̀dá sẹ́wọ̀n wà máa yẹn fi kú àníláwá ìnúwá ìlà wáhìn yúhà quran chapter 53 verse 3 to 5 wà nájùmù ìdá hawa ma dalla sahibukum ma gawa wa ma yanfiqu anil hawa qur'ani kan wa kan bile cha ko la pe do la oni fa in huwa illa wahyu wa hay kuma shiru yille mu ma du shara mu ne da wala bible la kan wai daga da shi nyo john le ko yeke gbe fa e o ma ne ke gbe ji te ke gbe da ye ni ni e ta ko la on the tune authority but whatever he hears he will speak e mu ku kan mu yele akai ìwànú yìí bẹ́ẹ̀ tí ó yẹ wọ́n ẹ̀nà tí ó dáhùn ẹ̀sùn tó wọ́n kí náà mọ́ ẹ̀ àyẹ́ kí ní báàbù láti kí náà yọ̀ lálẹ́ ìní báàbù lòun náà bè torí kí náà yọ̀ lálẹ́ ẹ̀wọ́n lè tí ọ̀sákàdá john kìdẹ́ chapter 15 verse 26 the helper comes when whom I shall send to you from the Father, the Spirit of truth, who proceeds from the Father, he will testify of me. And you shall, and you also will bear witness because you have been with me from the beginning. Anibi Isa, unga kawa, iyo da Bible lakini anibi ile ena tukule domo wa, anyawa, ubikoma domo ke, ubilenge nila wa.

òun kọ̀ tágàdá rẹ̀ yìí tágàdá ma ń tánà mi ni o ma ọ́tọ́ amẹ́nọ́ọ̀la ọjọ́ amẹ́nọ́ọ̀la dínà àbàpà mẹ́ta ma ina bá dínà àbàpà kẹ́lẹ́ ló mátàbà dínà bi, mọ̀mọ̀tán ma ina bọ́jọ́ ma ina bá níbi ọlẹ́ kẹ́lẹ́ dú mátàbà bọ́jọ́ bá níbi mo yà lọ lé mọ̀mọ̀tán ẹnẹ́ kí wọ́n ma dọ́wà kiri jíjẹ́ o mo ṣe jíjẹ́ o mo ṣe ọ̀tágàdé òkè kọ́ ìdúgbọ́jọ́ náà Odo taka daole ki my reply in conversation with the Muslim. Odo taka daole my reply in conversation with the Muslim. Odo taka da kwa kido bojo pani bi pama pana re. Konde me ndu kidi adina bakwa. Toru janga bakwa o chini kola gieni megi o taka da babu bo gani apaka wale ni kubala ma ike jinga me atini. Nge ya me ya legi o taka da mele. Toko taka da kama kwa kokwe Qur'ani ma bojo na bani bina. ọ̀tákàdá ìwọ̀lẹ́ ìyẹn ọ̀tákàdá òmúnẹ̀ kò ń fi dígì dẹ́yìn wọn kọ màdọ́ àti jíjẹ òmùṣe màdọ́ ọ̀tákàdá ìwọ̀lẹ́ àkíní who is allah ẹnẹ màdọ́kà allah ìṣe ní ọ̀tákàdá ìwọ̀lẹ́ finish finish finish toro takade ka agide hu itala agide gido bojo la omi ne una gba oji un yeki ma bara yusufu te ma bara dun une to ubilege otakada keta ele the same one and god the same one god ló taka àdéhùn lẹ́bi kọ́ ẹ̀ yẹ́ ni aláhùn kò máa kà yí pa ọjọ́ yìí kò máa kà yí ọjọ́ kété lẹ́mà jẹ́ la àbẹ̀kọ́ yóò wíwì yìí lọ́mù ó lọ taka àdéhùn lẹ́bi láti àbámà kàkọ́ ọjọ́ pa níbi náà ìwọ̀n yìí lọ taka àdéhùn lẹ́ kò máa kọ́ kakúṣaká mẹ́ta yìí wọn adọ́ ọjọ́ ìkọ́ ni àmọ́ ọ̀la gbé kò máa bínà bínà bínà àbírí yùn ìlú májínà ní ọ sotaka ga ho ma do akini god on trial wa go ko de ho ti ji ngi bo god on trial e je ne ji mu ba o mo le ni la tu kada adini ki se badi na mi use e yo ma de ji wa ko ane ke wa ko du bible qur'an ya na alu eh, eh. Allah tabaraka wa ta'ala ni alladhina atainahumul kitaba belle abuka da taka da ngoma ba yarifuna kuma shi ma nabi yoyin to dole audio taka da yarifuna kuma jimmo kaka nabi ogechangi she onu so yo ogechangi she kema yarifuna abena ahum dabalu kuma mamu mamai ami yahudu ama abo abi john the baptist kwani ke ko ke ga preach kuma kìdága wọ́n jẹ́ nẹ́gí gẹ́ápìrìsì gbogbo yóò tágàdá the book of john chapter 1 verse 25 ohun mami yehuda tó nínú ma yi nìyí adáwò the christ christ kùmọ̀ aka wọ̀ sí christ ilẹ̀ yìí yìí ẹ̀sùn gẹ́ sí christ náà yìí ni a ti dáwò elias eh, elias wẹ̀ sí anẹ́bì ilẹ̀ àti kùmọ̀ àti àkọ́ ànẹ́yí wẹ̀ sí anẹ́bì ilẹ̀ ilẹ̀

ṣẹ́wọ̀n báyìí kàníbi ìta àbẹ̀ àkíní book of deuteronomy ìkàkíní ọjọ́ anyáda níbi òmúnẹ̀kọ́ àti kíkírá ti máa kàrà wọ̀nyí àti dáwùd àti prophet wẹ̀ṣà níbi ilẹ̀kọjú àti àdùkọ àlẹ̀ yìí ló tákàdá book of john chapter 1 verse 25 ìmúdùn àkíní àti àká níbi ìwà òun ìbáyìí

dịka na-adụghị dịka na-adụghị dịka na ugbo ka alị ka dị ọdụ m na ana m ya jana ma gbe baịbụl ọgọle chọọchị nọ ma ugbo ka ta ihe ma ya mgbe ile ma ti ile ma kele na ma ta ihe ma na agbe bụ ọgba na aka mụrụ kekeke ugbo ihe adịghị nke ma na agba agba mgbogumele ka adịghị na na gọm mgbogumele da achi tefsiri mgbogbu kele ka mma ba akpa achi tefsiri oya na oyoyi mgbogum aka adịghị na ọdụ na ọmụma na gwaji ọntili kuma ya kwuru anyị bụ ukpoji ọla dukọjọ kale ma aka ha mụ ọka na memelerisikwu tudare alevi na ate ahụ ma mmọ dị kama yarifuna abina'ahum dabal kuma mama mama gele mama nibi wa inna fariqa o ka e huma ba minhum ko huma ba la yakitumuna alhaqa o ko pa madu mayayi wa hum ya'lamun mama yigidi tama yigidi mayayi الحق من ربك فلا تكونن من الممتلين alhaku anebigide kumeli ba ọ̀pọ̀ pàǹṣe mi rọ́bìkà gbọ́njọ́ òjú ẹ̀ fẹ̀lẹ̀tẹ́kùn mínẹ̀lùmọ̀tẹ̀rẹ̀ ẹ kí jẹ́ kéde àbúkù máa ṣẹlẹ̀ méjì bọ́ọ̀lù ọjọ́ náà èwùyé jùkọ̀ máa ti ní ní conference jùkọ̀ máa ti wí ànìlẹ́yìn ní ó kàwé àmì nánà ní ní ṣe kò máa ọgbà máàlì mílílé kìdújá ní india madu àti dr zakir naik dr zakir naik bá hóòlù gbódúkì akọ̀lá kóntìrì gbódúkì lónìí bá amúnìkì àwọ́gbáhùn yìí máyọ̀gbà máàlì mílílé oúnjẹ àná orí ọgbẹ̀lẹ̀ ní àmì yahudu àmì jews ma àwọ́gbáhùn àmì christian ma àwọ́gbáhùn àmà àpà àwọ́gbáhùn ìyànú kì á dàbí arú ìyàgbẹ̀wò ìyàánú nẹ̀lẹ́gbó nẹ̀mẹ́gbó ti ọjà lọ́jọ́ ẹ̀ tó dẹ̀wọ̀n dá ọjọ́ ilé tó olùkùrú báìbùlù dé òjéhùn olùkùrú kùránì dé òjéhùn báìbùlù àwọn talmud talmud ya takade malita ni makama ale bọ́lọ̀ ẹba ìwọ́n dé òjé òyà kóòtù náà ne, jews wọ́ká bo jews ọjà ní india machinana moyo, jews dọ́mọ́ tọ ubilege ami buddhist àmà àtújí nífẹ́ àdí ní ma ami buddhist àbílẹ̀ ẹni ọgbó yí ma abduk ma gọ pamọ́ ẹni pa gọ́ ọkà ma mú korobo gbó yí ma gbígbẹ̀rẹ̀

ẹ̀ríkọ́ tọ̀tọ̀rọ̀ alẹ́ àmì buddhist máa dẹun lẹ́kùrọ̀ bó yé nípa àdúnà àdí ní ma gbogbo gbogbo àrùn yẹn ẹmọ̀kọ́ kí ẹlẹ́ máa pa gbogbo máa tọ̀ ọ̀gá kí nínú ọgbó yí máa yẹn èyí máa ti kọ́ọ̀lù ipa máa lókòrò yìí dr zakir náà yà á dàbí lójú àdí nìyà mọ̀ pé ọgbọ́dọ̀ àwọn takàdà rẹ̀ wọn yà á dàbí lójú nǹkó aláwọ̀ tí aláìní gó ọ̀gẹ̀chadọ́mọ̀ alhakumi rọ̀bìkà

Quran arin ya lo ma a kini u ajini liba ma onu ju ko ndu kan gbe ni ko che ni ni kan ni ma we be mi e we ki lo ni eh dina ba pa ma ma u ya ni wa e ba ma chi para adini christianity ma chi pa ni hu so ni hu kenara bu e wo ijijuma je mi ko lo ko wa fala takunanna min ma se mi ji ko lo ولكل وجهة هو موليها فاتبقوا الخيرات أينما تكونوا يأتي بكم الله جميعا إن الله على كل شيء قدير الله تبارك وتعالى ولكل ولكل وجهة huwa muwalliha ene ogodu amal umma du ma chen ko yuru ka kuma ko yuru ami yahudu nugo kama cha ko yuru ami nasara nugo kama cha ko yuru ami amaba kwa nugo kama cha ko yuru bo nga ko yuru olulu kaaba omo nga cha ko yuru ama jo ti gbe mama na dina mama na dina mai ni olu mama awa

amalu umma du kuwa muwalliha chen li kullin ene du ku amalu umma wujihatun huwa muwalliha inu ko yuru be kuma do ko yuru yeme ma dunga mere fastabiqul khairat merulo la me ugbenge yu merulo la me ugbenge yu ene du ke gboki a chen yo ba ruleun toru ke do wa ene nu ji obi ungire ma gwa wo yunga ko e adoko e doko gene gbo kameche ogene oyele

ẹmú wòlé lórí tó jí ọ̀nà ọmọdé olóòdìjà àgbẹ̀sẹ̀ àwọn àti yẹ́rọ náà dẹ̀wọ̀ ọ̀nà ọmọ olóòdìjà àgbẹ̀sẹ̀ lórí tó jí ẹdí òun abánilẹ́ before you know ẹka bó ẹ̀wọ̀n ohun ohun ní ìyọ̀ ní yìí ohun ní kejì bẹ́lú jà fún ẹ ní yìí òun ẹ̀wọ̀n ní ìdókẹ́ gbangwẹ̀ rẹ̀ òun ọmọ yìí tìyín kò lóyè àwọn olùkọ́ yìí kò lóyè àwọn ọjọ́ ẹni ẹ̀yìn ọ̀dọ́ mẹ́gbọ́ kílẹ̀ ẹni

ee iwu onye kome maka o ụmịachekwu na ahịa emere ngwekọta e nkịtị ga-egbo ka mụ na ya digiri ka aka gide ebe a iche ma e onye onugwu achekwu na ahịa emecheta nke ekwe ọdọ mocha akị na-eche alịghị ọgaja ya gbenebu ìmọ̀tákàdá mọ́dà ya gbá wù torí kí mọ́ ala alẹ́nu one ci digiri biological science yìí ó tẹ́ ọmọ adọ́gùn bóòlù ibi onígbò mọ́ọ̀lù egbò ẹdíwẹ́dì lẹ́kú ẹ̀rẹ́ wọ́n á fún additional research fún àkàwọ̀ hmm? ẹ̀rẹ́ additional research dákẹ́tẹ̀ ọmọ adọ́gùn mọ́ọ̀lù lọ́kẹ̀ sí biology hmm? ẹni ẹlẹ́dùpàkúṣaká ẹ̀hún búkìdí ẹ̀rí ẹ̀hún ina ya dukiya da ta ban piano da jini rada wani dai in digiri wani digiri wani digiri wani iya ce ne wani ce ka yi ka ga alumai ya gbe maka yi kalmai ya gbe lewulewun ya maka digiri ya digiri digiri ji digiri ya ne gbakegba wa digiri ma digiri ya ha ha ya mamedu gwa na ijali aka ele eh. elogbo abuwa kuma alutu

emi na mdo gbere ni ba wa ere dusi ati gbegbe le we ko mi agaje omi ko agaje we ko mi agaje omi ko agaje daga ne ki un bu me pe ka daga wa ko ni ya pada gogo e fatiha ci weke weke ma weke latu bi weke mama ko daga mo ni ke latu bi un ke fatiha un bo abuja daga were wala yijilije يا جاء نجر الله والفتح ولا أنت الناس إلا ودون سبيل الله وليم شفيك عبد الرسول منه كان توابا bẹ́ẹ̀ bọ̀ wá a máa máa tẹ́lẹ̀ máa tẹ́lẹ̀ wòye máa yàpá kó ṣáká ẹgbẹ̀gbẹ̀ mọ́kànlá Bọ́ọ̀lì. Ẹ̀rùn kí ẹ̀kọ́ ti dọ́ọ̀rí kìkà yìí. Ẹ̀yì dọ́ọ̀rí lẹ́gbọ́n mẹ́rin àgbọ́gbọ́ òmìnlẹ̀ gẹ̀. yàtí lu yálẹ ní ẹdún gidi dùn agbọ yàtí olóyè síkà ní ẹdín ní ẹnà wà ní àgbọ ọkà tó lè máa kẹjẹ tòlá lè ọkà tó yẹ má bí ẹni bá dìkura ní ẹnọ abẹ amúnẹjẹ alálẹ gbọrọ gbọrọ gbọrọ ká máa fàṣẹ pa mi má dìkura ní ọkọ máa gba ẹ yà lè yí wúwúrú kàkó lu ẹnìyàn àwọn dìkura di ọ ẹ wọn dìkura ní ọ kẹgbà yàbí náà wẹ kúkúrà nìkẹ náà làbà mú wọn bìkúrà nìkẹ ẹ àwọn tẹ kí ni wọn máa jẹ ẹ àtàkpà ti kàrà tó yìí ẹgbà kò máa jù máa ṣùkà sẹ́wọ̀n àtẹgbà ẹyà yún ẹgbà ẹyà yún ní iná lè fi jẹun kẹmí kura ni ẹnu lọ́kẹ̀ ń fa gbà fún wa òun gbòòrò mi tó ṣe di tarika kàdí kura ni ẹkọ ògbà àgbà ní ìṣe kọjú ní délẹ ẹkọ ògbà àdì ní kura ni kura ni bá alẹ́ sẹ́lá bá òun àyíká kọ́dá mi nà ibìlì talu kira kun ya ajada ta ne bu kuyi mutai ba yani ta ahadu hadal qur'an men qur'an men ya qur'an men da men da wada fa wallahi wallazi nafsi bi yadi lahi ashadu tafallutan min al-ibli min ukula enu ngebo ko neki ba qur'an na ko da bu ya ko da bu kuyi mutai emo na rutiyo milika mile meji aro ne ti ولا تقتلوا لمن ولا ولا تقتلوا لمن ولا تقتلوا لمن يقتلوا لمن ولا تقتلوا لمن يقتل ضدك ولا ولا تقتل ولا تقتلوا من يمر اكبتي اكبتي ولا تقتلوا يمدي او كما قدموا تقتلوا ولا ولا ولا ولا تقتلوا ولا ولا لمن ولا تقتلوا kɔdɔ minnu bɛ kura ka de mɛ kita wala sɛbɛ tun bɛ tiɲɛ bi tiɲɛ de wɔlɔ ka ti dɔn mɛ di kura ni n'o tun bɛ da ni kura ni u bɛ kpɛlɛ du cɛ k'a nɔ la u bɛ kura ni nɔ nɔ la alihaku yɔrɔ bi ka kɔjɔ ka ŋɔ a y'a bi bi dɔn aliko yanni ɔjà du inugo kuma a ti ko yurumɛ rurɔ la mi hɛŋɛ nyɔ ɛŋɛ nyɔ dɔ mɔ mɛ rurɔ la mɛ kuma tiɲɛ. iyo ẹ̀bà márọ̀ kọ́ ma ṣe ayọ̀ àmọ́ bẹ́bà ya ama ìgbogbogbò àmẹ́jára àmágẹ́tẹ́ ẹjára ẹ ọ̀ládà máa kọ́ mẹ́ amẹ́kù mẹ́rẹ́lẹ̀ ọ̀ládà ma alawa kumewa ojo na kwa ku bodu kumede oja kumea nene du jama obino ene kuma du ja ojo na kuma du jini ojo ene kuma du ji ojo na ene kuma maja ka du jini kuna du ju ya ojo na elamu ne bodo baba ma o ne lu ku ogu yo le kuma eni ama ke mdu da ti o an ko yele mi ye da ti mi ye ye maka o èmi ń àmà àdá kí ẹ̀ kí àmà jàkàràdá abẹ́sòwò yìí àmà ọ̀dá ló bá lè bá òkú òun yìí mẹ̀sí bá ń ṣe òkú òun òkòlò òkòlò òkòlò gbogbo máa ká máa yìí ọ̀ma gbogbo máa kókó òun kẹlẹ́ mẹ́yìn òkú òjì máa kebere do yima ani bi ni mai kebere ba duk mena de ya di kebere me me salama du me mi salama du me ma do adu ko kula un jeng ya ja ba ni un jeng ya to ko te o yinu yele un to ko te adama be ba ba mu tigina yu jinga ya tia wa yu yinu ya ju je o ma yeme kin no ko mu kula ka ada hulu ko unyi gida ko lo mu ko ti kebere du yile ni yeme o yinu àmàkẹ́ mùdàtí mi yẹ ẹni ma mùdàtí ma ṣọ yẹ ma mùdàtí nínú màdùlù kólókó àti àti ọ̀rẹ́ ẹni gbogbo ma yẹka ní akúmá sí kẹbẹ̀rẹ̀ gbogbo ma ká ma pàjìlẹ̀ wa tí ma ń dàṣọ́ mọ́ yẹ ma ń duwa lẹ bisimilá wa alábìlẹ̀ pẹ̀lẹ́sọ́lélá ma ń dàgbà ń duwa lẹ bisimilá ọ̀yẹ̀ ma dálú ṣé àkúmá dúró kó àtẹnu wọ́n ma á di yọrọjá ni wọ́n dúró wá sí kẹbẹ̀ ọ̀yẹ̀ lẹ́ ma dàṣọ́ iya alkoli ce Allah ya nihe fa man khafa min musin janafin aw isman fa asla bainahum fala isma alayhi ana ki alkoli ce tane alkoli ki tane iya duri iya gonne alkoli lale memo la rufi kini kole pade ki ta ki kola ki adu ya me apade mangoru ima agbe ba no kona bi alu ohun le alu kira mi gume ti obi me adiga la muda bɛ tuma di gaskiya ŋu ko ne ɛn li ku ɛmu da ko ɛn ku ɛmu da fu ko ŋa ya ta ca jɛ ke o ɛba ti debi yi ca o ya ca jɛ ni hali kele ku ta kele o ya ca jɛ yi to ko nɔ ta le kɔnɔ kɔ ka go toruki mɔ lan du ko ale mɔ lan da yi ka go i ne di ma di gaskiya ŋu ko yɔ o kuma mo ko n'o yi ko ko n yi da ko mɛ ko yɛrɛ tɛ ke àbúkù máa gbé ṣòro gbẹnugbẹ yẹn dẹ ẹlẹgẹ á tẹnì lẹwọ wẹ́ẹ́ láàlẹ̀ tọ́mọ gẹ̀ wẹ́ẹ́ láàlẹ̀ tọ́mọ wẹ́ẹ̀ á tẹnì yìí kí ábí kàbí òkàlù ló yẹ na na wẹ́ẹ̀ á tẹnì yìí àbúkù máa yẹn nàkejì mẹ túmọ̀ nínú ọlọ anána kò kó àwọn anìgálà ní ìmájà àmúkú yẹn nàkejì ajára lọ́gẹ́dẹ́gẹ́ kò kó anìgálà àkúnẹ̀ tòmọ́tò mọ̀mù tí mo ti yóò ń ẹ̀tọ́ ẹ̀bà gbélé kò mọ́ tẹ̀ gbogbo ẹ̀ ọmọ ya ọmọ ya jìdì jí mẹ́lẹ̀ ayọ̀ ẹ̀ka bla jìdì ẹ̀bà mọ̀mù tó fáìfà ní kò tọ́ mọ̀mù òkúrú tí mo tó yóò ń ẹ̀tọ́ má ta yóò mọ́tò ta yóò bóyá ní ẹ̀wà kí ní ìtọ́wà káàkiri kó ní oyin ní mọ́tò rẹ̀ ọláyà má fún ayọ̀ rẹ̀ ayọ̀ àmà bla jìdì yọ ìmọ̀ òkúrú tí mo bá ó ta bla jìdì ẹ̀rẹ̀ ní àlàálò tsakacha kpemi tena gbede mɛdukuta fila daba yɛ owule akini òun alɛ rɛ gbigbe rɛ mama mama fila ti do ama do ogbeduta fila ti inyo la papa ato kɔn ma do kɔ apata fila ti du kami yevu do atsa ma du kami nɛsara atsa ma mɛmu da do kuti moto mu da fia fila ti ɔlɔ ida ti pa di na papa pa ɛgba gbele mɛtibo wuye ne ne den. bẹ́ẹ̀ bọ̀ máa déjújọ́ ti ní ilẹ̀ ṣẹ́gun mẹ́gbà láàmù kì dáàmà máa wá dá òkú ẹ̀hùn dáàmù mẹ́ka báyìí ló pàjọ́ ẹgbà láàmù kì ádá abájọ́ ibá ẹni kí máa ṣẹ́gun ìṣòkó àbàkọ iṣẹ́ àfikókò àgbájọ́ jẹjẹ máa pẹ́rù àbáyọ̀ ìṣòlílì kì á ẹ̀hẹ́n àpá ìdánwò tó lùkù nínú rẹ̀ bíbí ẹ̀rẹ́ tọ́yí àdẹ́pẹ́ abáyé onílé àwọn yáwó jàmápa onílé yáwó jàmápa kò dé chikú kàga máa máa ní àjákìrò kọ̀gí ẹ̀rẹ́ ẹka fún màjí tó òkú maka ń mi ìhúdà àti àtàmápa ọ̀tọ́ ní ìlànà ní fún àmápa ń mi so òkú yìí lọ́wọ́

ẹ̀rẹ̀rẹ̀ abúrúkì ti hádù wùdùkà ní máa tẹ̀kúnú lọ́wọ́ jẹ́mìíra gbogbo kùmẹ̀dẹ́ ọjọ́ kúmẹ́wá iná lọ́ha alákùnlé ṣe in kọ̀dìr ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون نعم ومن حيث خرجت وجودك لذوقك فولي وجهك دوتو فولي وجهك شطر المسجد الحرام ميجو بارو بالا مثلا شيء دي كدي ما كلام ما رو كعباي مسجد المسجد الحرام ميجو بارو بدو كده ويا نوجو ميجو بارو تلفون نوجو لا كولا ايه الكتا الكتا وين دا كولا ايه hani ee hali daki ola gire muda kamo kaki imam kuto bi daki muhi ola ledu e litaji mu tafsir lili kiko imuhi ola ledu kaji ni hin ola gire ko joka ta du mo la ola ka ka tudi yegide o ti awalu nasikhin wa qa'a fil islam o nshi o dukiwa adina mama mama yana ma kwa du mata ba chuka ya cholo mne mwadan yidu kuma ji ile mata won kodo ngoju akuma tola ka no kuma na cholo mne de na wala ji aka ka hoka e le buku bi ma ku yuru ma ka ma ku yuru lu ola ne ya betul muqaddis to ata ko yu akuma da mi yuru da ka aba wa je so ari da le ke wa ata ko ju aka ka hoka ki lu ba ah, ngo ma yeni de ile de ka de dabal ja ngowa kubo ibn abbas ko ji baba yin ẹn kìdẹ́ alẹ́jú kọndíṣọ́nà mọ́nà màdúrọ̀ ogun iye yóò dúkù màdúrọ̀ ogun fal'amrul awal liman huwa mushahidul ka'aba abokuma dakolo ka bokuma dana ne ka'aba takaya yawa abele mo yokolo amba yudu do mo zahabi ne wasani abet ekeju ya liman huwa fi makkah ghaiban anha aboki dege makka kiji mama dane ba mada ayro gun abele ngojo do da ruma da kiji gam wa salis yake ta ya wangu akidai liman huwa fi baqiyati al-buldan abu kuma dunya nojo gudu amma mo ya ko da dama algai bayani kidai shi gimro yana alikum to alki wa alija korme tayin wa innahu oda yake dai kuma du kuma bujur ka ba ba lal haqqu ọ́dà yóò pọ̀pà ohun ìṣekúbọ̀ ọjọ́ ohun ló ẹ̀yìn wọ́n ma lọ́hù yọ̀wọ́ fìlì olúwa aláwẹ́ àjẹ́lẹ̀ kì á gbọ́ra yọ̀rì ṣe ló àmà ومن حيث خرجت وجهك شطر المسجد الحرام وحيث, وحيث ما كنتم فوزوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون الله تعالى ينهي ومن حيث خرجت بدوك لدوتو ولا حكاية لك فولي وجهك شطر المسجد الحرام ميجو يفاروك فعلاقوك مسلاتي حرام ده wa haitu ma kuntum e ko yoka bo duka lu anibi ka odom imo ya ni wa haitu ma kuntum bo duka me ama pade fa wallu wujuhakum shatr me mi me karo para matala gele li alla yakuna linasi alaykum hujjatun kamu ne kuma we na lo la ojime kuma ila peru agbade me kuma ma kalu me je jo bokete me pejuru ẹni ilẹ̀ bá ṣe ń wáyé àwọn àmábàpá àgbédọjọ́ aláhàkbọ́r tí ìkùnmẹ̀ títí náà máa pa kùnmẹ̀ ẹgbọ́ àkálù ahọ́lamaré pẹ̀lẹ́ máa pé kùnmà kọ́ máa ṣe kó yúrò lánẹ́ máa ọmọ ṣe máa ṣe kì á jànà kàtí kì má fi fájá ní màmẹ́ gbogbo kàpàdé òyànà yóò kì á tí ọ̀yà fi fájá òpó yóò àmàpàdú tákùmàpàdúkàpà ní sálámà mọ́pa ẹ̀yìn ìdí àwọ́gẹ́lẹ́ màá ṣe ẹ̀yìn yàpá ní ọgẹ́lẹ́ màá ṣe ẹ̀lẹ́ tí èkú lagos ghana ní ọgẹ́lẹ́ màá ṣe táwọn olùdíyìnbó ọgẹ́lẹ́ ọwọ́ dúdú ma jẹ́ ó já na ẹjẹ́ ma emi ó já na agbá èmi kìjìdágó méjì ẹlẹ́ta afghanistan kí wọ́n yá ọ̀rọ̀ lójú abájú afghanistan mẹ́ èmi china mẹ́ dubai mẹ́ èmi ọmọ ẹ̀yìn tí ó ti ká ìmí ìnàjò àbáyọ̀ ẹ̀kẹ́ gbọ́kù màyọ̀má ti kẹlẹ̀ rúlá tí tí ó jùmú nẹ̀ màyọ̀má kọ̀lá maka màdà yíya ya ti ya tẹ́lẹ̀ ọjọ́ dẹun dúwà ọ̀tàkàdà máa kúmẹ̀ kọ́ àní nájọ́ kúmẹ̀ kọ̀lá ló ibi ọ̀tàkàdà máa àmẹ́ màkà àmẹ́ kúmẹ̀ tọ̀rọ̀ ìnájọ́ àmà nẹ́n ọmọdé àkọ́ àná kúmẹ̀ hàn mọ́ ìṣòro ìmẹ̀jì lẹ́mẹ̀jì kúmẹ̀ làtẹ́kẹ̀dà sí kẹ̀mí tọ̀rọ̀ ìṣòro ìṣẹ́gun máa ṣe ní àmà ìnájọ́ àmà pàálù kẹ̀lí kelukeli universality of islamic religion kaka bapa agbodu nitetu gbodu lẹbi atẹtu iba okete yàtẹ ọwọdu ti ìjìnlẹ ma ṣe hajj kò máa ṣe iba ẹbí zibi agi iná kókò máa ló ti hajj máa ló ti hajj ìhàlejìlẹ mm lè kó ẹnkì ẹgbọ́ta kàmù náà lóyà lè jíjà kí ni alùkèrè lẹ́tìrì kẹ́dẹ̀ nìdẹ́ ọ̀ ẹgbà kàlíjà mẹ́ta pàáyì ìbá dadúkú lè ṣe ẹgbàlẹ́ multiple ma kọ́ra náà ṣe dọ́bùrù pẹ̀lú ẹ multiply ma multiply ọ̀rá dẹ̀ yìí tó dáa lẹ taka a máa ti múra máa mẹ́fì fún múra máa tẹ́ gbàlẹ́ kuma anabi jeje ajeji umra ya lejin ali yibe gwa itika de o ya lo aba me ja gwa le aka ali yibe gwa itika ya ti ya ti ibada eje pa ibale ama boku ma anya che iba kolo memele ma ya ti don kolo ibada memele ma ya tu dali bi mona u bika ke gwa do le dugi wa ti ati umra chen ko yo do ko ele o yu gida ni gida ngoro ama haji ẹ̀tàbà kọ́ àti ní ìnàbókù máa ti háyì ẹ̀kù múlẹ̀ a ojú ní ẹgbàtàbó àti máa rẹ̀ ti jerusalem ẹgbà ká máa jìyàn mọ́ra máa ti jerusalem ma ká ẹ̀kọ́ yìí dá ní máa ma kí wọ́n dé dá ń wá dá títí ọ̀rọ̀ hájì dúró máa yọ ti hájì sí hájì dúró inú máa ní sẹ̀fà àdàbọ̀rọ̀ àdókù máa ti máa yọ̀wọ́ lẹ́gbẹ̀rọ máa dúró àmà àmà máa lè dúró máa ṣe yàwó máa ní gbẹ́gbẹ́ gbẹ́ gbogbo èmi kò máa rọ́gí bẹ́tẹ̀rẹ̀ hẹ́ mi rẹ̀ ẹ́ gbogbo máa dọ́ àkíní bẹ́tẹ̀rẹ̀ yìí dà rẹ̀ gbogbo máa dọ́ gbọ́gbẹ́ náà yìí rẹ̀ ẹ̀lẹ́ kó gbẹ́gbẹ́ òun ṣe tẹ́lá bí máa dú gbẹ́gbẹ́ ẹ́ ṣọ́ọ̀ṣì yìí dára mọ́ gbẹ́ máa dọ́ àkíní church of nativity ṣé iye ṣọ́ọ̀ṣì gbogbo máa bí ọmọ mu church lẹ dago madu akini church of nativity ama adu church lẹ dẹ so maya wọn mamu ẹni church ma bi christ lẹ wọn lẹgbọn dẹ ẹ wọn gidi ame wọn ma ki hajj tourism de ma de gidi ẹ yi tourism ẹ ti ya oru oru kẹnyà aga mẹun ẹmu yóò yìí ti ya li tourism dẹ ẹni tọ ẹni tourism du ẹni jọ ti Aga izu ugbo ka mela jo kɔndu ŋe mdadia ɛ ya yi na ayi wo ye o kana ma ti so to a ma kpa o yanni la i ka ba de ya ma egba kiti ma si haji mun o mauritania ko o ekele wudu o ka nyɛ kɔtɔ ma ka abaka ma na mun de kɛ da kama de ya amuna tɛ da kama ja da ne ki kaaba o yu mo mi kaaba mo ne do an ami e hudu ama ya je o kama ama ke ni ke mama pa ibe divert bi haji de mhm eyi ka ba tin ja abra atu jida ne icho chi ni ko ameke da we dige maka ka ma lu ya jo ba de gbe ma bi bi ani bi dan e odo le ma ya bi ani bi e odo le ma ya bi go adojo ka kwa ni olopo yama ni bi ngu yi abdulmuta lẹ́bi ọ̀rọ̀ kìṣọ́ ìfìjókòó àlébi ohun ajẹ́nẹ́kì níkèdè a ìrìnlẹ̀ tàkàmù náà wá ṣe hajj yìí abbas ọmọ ya tàà lẹ́bi ìbójúkù márù lẹ hajj alẹ́jọ́ òkúṣẹ́kọ̀ lẹ́yà ṣàdí hajj alẹ́yàdì ni máa jẹ dánú hajj yìí máa máa jẹ alẹ́jẹ́ òkúṣẹ́kọ̀ máa jẹ jù rẹ̀ bọ́ máa alùkàábà dàkàkù máa dàbí tàkàmù abbas òun ló hajj ونجوم دي بقى الله دي قران دي ني اجعلتم مسقايه الحاج والبنت المسجد الحرام امين قالوا الله دي قران سو اما كده ewe kama se kaka ma ko afini ene nyayo unyi church ka ko turiki ma mu na ebe bu ma yewa chi sholo o se ko gide ka mu na achi ni apa a inu obi ama edu mene ka ko ale no tu ya no mo ma ene ele lu tu ya no mo inya he unje ewu nkɔ obiokɔ abɔ yɛ gya yi biko ni n'oge te dara la ìnáwó náà yẹ ló obiokɔ abɔ ìná duli mɔla ìná duli Ina ìná duli mɔla ònyɛ ń gete ìná jɛ yìí abi bɔjɔ kɔkúta ká ló du ike kɛnɛ kɔ kuma do si kaaba mo kà fún kuma ara rẹ gbé ba ìmúdàbà sí òun ìgbóló yanẹ ìyàmó hoyolodo hoyolodo itu hoyolodo hoyaludu hoyalona ama titi eka majengo mayo makwenyu kaaba ne kaaba nkikoki kai makwenyu takiti oyo muru kuma dai ya unyalu kuma meralo bona hi ekela ama titi gile duma go na ya yi ku hoyo len wayi kuma da bai yi ogala ni ji utalu ba jaka ne kiti ya na mun ko yo du kwayo ma ma bi ogala ya ya ya la shi we we du ke ni ya i we du dawo tamina ko ba yi ma ba ama O bi ogala le maa so abịa enwe iche ibe ahụ ndị na-ewi ya nkai enwe ka ede ka kameachi emachi bụ maka kameachi dị na-edu enyi achaba na eyi wallahi chi nke mmadụ ka aba mere rigbo chete gị ka aba gwụrụ ya chi aja dị ka aba gwụrụ ma dị yona kwa ochie na mewele halaka kwuru onye ọdọ ma bịa n'ibile ere onye aka n'ibi alamtara ka ala rafụka bịa sahabi na enwe ma na dị ka aba gwụrụ àdìrò kọ́ máa yọ̀yọ̀ lẹ́mìíyànjẹ àkèdè fi tọ́dúlí fúlàní máa gé yẹn múdò hula ọ̀rẹ́sẹ́lẹ̀ àlẹ́yìn kọ́rọ̀ na babin àmẹ́wẹ́ bẹ́kùnmá tọ́lá máa bì ṣọ̀yọ̀ ṣọ̀wọ́n yóò mama. Termin máma tẹ̀míyìn bí hijara tún òkúta àmẹ́wẹ́ lẹ́nàrọ̀ mọ́ ọjà alùm mísì jí lókúta ẹkùnmá dúkọ́ bá nẹ̀ ọ́nà ọjà alùm kàásì máa kú àmà ọmọ dọ́ ya bẹ́ náà kí ni ọkà màlgà já bọ́ tẹ́tàkì ìbọ̀ ìlúkọ́ òun yanẹ̀yọ́ àmà òun yanẹ̀yọ́ rẹ̀ ẹ̀lígbó tó náà lẹ kàábà ọ̀nà alẹ́mọ yóò dò jí ma ní kàábà òyìnbó rẹ̀ kó ma wé náà lọ ọ̀là ojí mẹ́ ilẹ̀ lẹ́dínà bọ́lá mú nínú bẹ̀ká mẹ́rin aláti ọmọ tó dámẹ́rin aláti hema ṣàkà àmàkọ́kà nù tọ́lá tàṣọ́wù mọ́mílà ṣòkò máa نعم an wasu ume tori ki jef mene ki kuto na urani na ko tona كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم الْكِتَابَ وَالْحِكْمَةَ ويعلمكم ما لم تكونوا تعلمون كما أرسلنا فيكم رسولا دوغني كم مامورا أكبر كومين gomegombe nsogene ka kponisi akere gome fikum a kponisi adu kwe gome arsalna fikum rasulan minkum akpọnusie kwehume ɛ akɛrɛba mɛmɛti onusie lɛ kakpɛ akɛrɛba mɛ ba yɛtulu aleikum ayati ayawa agbawo ayawa onye agbawo mɛ bɔ wayuze kiikum mo kubi ya na mɛ kubi iwa odi ìwáyà aláṣẹbọ yíjẹ ìwáyà òkòlò ìdùnnú ìbẹ̀kú àbẹ̀ká ẹ̀kọ́ ìdùnnú àmì ìwáyà kùmẹ̀yà yọ́la ìkìtì àgọ́mẹ̀mẹ́rú tẹ́ ìkìtì ẹ̀rẹ̀mẹ́rú jìmọ́ ìkìtì kámẹ́rú jìmọ́ ìkìtì èmì mẹ́mì ohun gbólúkùmẹ̀síbadẹ́ màá ọdún mẹ́dọ́ ohun mẹ́gbọ́ mẹ́mà àmẹ́rìnlẹ́dún emi rọ ìrìbá amadé ìrìbá lẹ́gàlà ni wọ́n kí ògbó jẹ ìwọ́ kí ògbó jẹ ọgbọ́dú ìwà lẹ́pà kúṣáká ìzẹ̀kíkù àníbi àwọn mẹ́gbẹ̀ kọ́tẹ́ ìzẹ̀kíkù àmì ìwà ẹ̀dọ̀ ìdọ̀lẹ̀ ẹ̀kọ́ ni ìwà oyé yìí ni ìwà ẹ̀ṣẹ̀ kú máa yé yún àmì ìwà ẹlẹ́fìṣà dé ẹ̀dọ̀ inú ìwà ayé lọ àníbi àwọn mẹ́gbẹ̀ kọ́tẹ́ wọ́n yóò alímùkúmù kìtàbà yà ń wọ́dọ̀ sákàdá mùmẹ́ wal hikma ma ya dere ki dio taga dale qur'an ko hadith dere ani bi adu ma wa yuallimukum ma lam takunu ta'lamun ani bi la ya ngodu mege enwe kute ka be matete nwaru فاذكروني أذكركم واشكروني ولا تكفرون فاذكروني الله ينمي شريامي mẹ́tàrí àmì nánà nánà nánà àkúrùkù ṣankù mẹ́tàrí àmì bá òyìn àtàrí àmì àmẹ́tàrí ọjọ́ lè ẹ̀hùn dúkàwàpá àti martiniki náà tàrí àwọn tura ìṣẹ́ àrọ́jọ́ láwùtàrà àhá yẹni ìhàlì dúkà níbi déhùn látàrí ọjọ́ mẹ́kọ́ jàrí ọjọ́ mẹ́lẹ̀kì jàrí ọjọ́ ábà ní kí lè ká márùn má jàrí ọjọ́ ẹtí ní jàrí ọjọ́ àní ìbìjá mọ́kẹ́ àti jàrí ọjọ́ lè tó dáálẹ̀ ọdún káyá jẹ ìnàrí ọjọ́ ìkàdínú kàkà láti ṣeun kì í yá dàtí kọ́ ẹ̀ ìnàrí ọjọ́ kẹjì dágẹ́dà sí kọ́ اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا هذا يوم يمكن تكاكوي كوي كده تقول عنه ان يشال ان يشال ولا يشال يا وجهك بسم الله اي الولا لكوجي اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم صل على محمد وعلى آل محمد دوب صلاة إبراهيم يا الله لا تبع إن يتم عائشة يا وجوه بسم الله الله أكبر إن يتم عليه إن يتم مسلاتي بسم الله والصلاة والسلام على رسول الله اللهم افتح لي أبواب رحمتك ẹwọn yá dùgbé mọ́sálásí ẹwọn ṣàrẹ ọjọ́ bismillahi wasalatu wasalamu ala rasulillahi allahumma inni as'aluka min fadlika allahumma asumini min ash-shaytan ar-rajim ajo ka baba ji ma ṣàrẹ ọjọ́ ina da radaba ti ha ya لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير ẹdùn òkúkú ló jẹ tẹ̀lú tààdùgbò ìwòlẹ̀gẹ̀ ló lẹ́yà kínú ya ló dóní ẹ̀ṣẹ́ àjẹ́ ọjọ́ tàkẹ́dù bismillahi tawakaltu alallah la haula wa la quwwata illa billah allahumma inni a'udhu bika أو يذل أو أظلم أو أظلم أو أجهل أو يجهل عليه ẹ àwọn ọmọ yìí dàkú lẹ̀ ẹ́dájẹ́ wọn dábàá ló yé oúnjẹ ẹ̀nà dábàá gbá ẹ̀wọ̀n àwọn ẹ̀wọ̀n ṣàlẹ̀ ọjọ́ bismillahi wọ̀lẹ́jẹ́ná wọ bismillahi kọ̀rọ̀jẹ́ná wà àlàárọ̀bìná tẹ̀wàkẹ́ná ẹ̀wọ̀n ṣe ayé ṣàmá ṣàlẹ̀ ọjọ́ ẹ̀ ìṣàlẹ̀ kóyọ́lá abẹ́kàrẹ̀ الحمد لله الذي كساني هذا الثوب ورزقنيه من غير حول مني ولا قوة كما لكن بسم الله يا مقول الله أربعة كتيرة يا مقول الله بسم الله يا مقول الله أربعة كتيرة ẹun dúkà bàbá jẹ ẹun tẹ̀wọ̀ ojúmọ́tò ìnàdúwé òun kẹjẹ àbẹ̀kí màtí ni àbẹ̀ká àyà ìnàdúwé òun kẹjẹ ama adikaru gida ipa kuchaka liyujin adikaru yin dukwa na gajida wajen akin farkuru ni metariya mai duku mai ce akurukun ohun ya ṣàríyé mai tó ní ọ̀tẹ́ tààlálẹ̀ ọjọ́ àmà ẹbọ̀ ẹjọ́ oúnjẹ ọjọ́ àmà ẹkẹ́dọ̀ kuma muslim 100 naira 150 200 naira ọmọ ha tà kọ̀kọ̀kọ̀kọ̀ yóò àmàdù alẹ́ dúó kàkà kọkọ́já káàkiri ìṣe hun kẹ́kọ́ ṣẹ́kẹ́dù tó yí torúkẹ́ náà ṣe ẹ̀ẹ̀gbà ojú yóò rúdú pa alẹ́ torúkẹ́ náà ṣe alù máa tẹ́wọ́jọ́ ẹ̀dọ́mọ̀ ẹkọ́ tẹ́wọ́jọ́ kẹ́kọ́ tá làálọ̀ làmù ẹ̀nẹ̀ amma ka salamu alaikum rahmatullah salamu alaikum rahmatullah ma dubai da maro da ilo malo قوتي أستغفر الله أستغفر الله أستغفر الله اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد ولا كل شيء قدير لا حول ولا قوة إلا بالله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله مخلصنا له ولا كره الكافرون اللهم لا مانع لما أعطيت ولا مطيع لما منعت ولا يخذ إذا بك الجد قل الله كل أستغفر كل أستغفر آتي كرسيه subhanallah gbogbo ayọ́ mẹ́ta alhamdulillah gbogbo ayọ́ mẹ́ta aláàkọ́dù gbogbo ayọ́ mẹ́ta yíyá ìhun nàìjíríà kẹ̀dù àrọ́ àbáyọ̀ rẹ̀ ọjọ́ nga máa bọ̀ ẹyọ jẹ́ ká máa nà òdì nẹ́un dúró akẹ́dọ̀ lọ́nà ẹtẹ̀wọ̀n yọ lọ́wọ́ ṣẹ́kẹ̀ tẹ́wọ́n yọ àmọ́n kẹ́ni tẹ́wọ́n yọ kí àkàtà kọ́ yáde káde wọlé rẹ̀

wàádùn kúránù mú ní àgbò kúránù lọ́lé ẹ̀ ẹnìgbọ́n ẹ̀nà máa yábẹ́lẹ́ ti kúránù ọyọ́ ẹ̀bọ́ lé ẹ̀jẹ̀ kúránù gé kúránù ẹ̀ tábà mọ̀ nàìjíríà gbogbo wíwọ́mẹ́lú wíwọ́mẹ́lú mútàlámtàlá lè ọyọ́ ẹ̀bọ́ lé ẹ̀jẹ̀ ló gba àkọ́yọ́ òdìmọ̀lé mi kúránù yìí ta ìmú wíwọ́mẹ́lú wíwọ́mẹ́lú ẹ̀kẹ́ mi kúrú ti wọ́n kú wọn lẹ́ kúránù fi fún wọn fadkuruni me chariye me kujojo adkurukum kuna chariya yeme jonga chariya ojoba oja chariya wa washkuruli me achari me me akidimi wala takfuru me chikabu kumi omonga ali kari subhanakallahumma wa bihamdik